olórí bó fẹjọ́ mi sàn àwọn ará lẹ́jù bẹ́ẹ̀ lọ bó fi ń ju san gbogbo nàìjíríà ohun tó ṣàbá mi bẹ́ẹ̀ ni pé wo bí ọlọ́run ti ṣe ayé máa wà ń gbà mí tí ò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ máa wà ń gbà mí tí ò ń sáyè ó tó bí ọjọ́ mẹ́ta kan tó bó ni mo fẹ́ rí ẹ bí kò máa sọ pé òun jáde òun lọ ọ̀dọ̀ kàráyà kan òun lọ sọ́dọ̀ kínní kan ṣùgbọ́n lè ní ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ olórí mi ọkọ ẹ ti dé. kí ni ọkọ àbọ̀kọ̀ ọkọ ẹ husband ọbí bú bú ẹ ti dé. <laughs> Ah, wọ́n ní bú ẹ ètè sọnù wàá dẹ̀ wọ́n arímí yéjì. bú kọ ìmẹ́ ẹ̀ ni ó dàpọ̀ ẹ̀ ó dàpọ̀ ẹ̀ mọ̀kọ́ tẹ̀ ń sọ. mẹ́ you mean. wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n pé nǹkan ṣe yín lókè ni ó rẹ̀yìn. bíbọ̀. ẹ wọ ẹgbẹ́ yẹn sọ̀rọ̀ gidi jà ẹ̀kẹ́ yẹn fi sọkúsọ yọ ni. mo ti pọ́n ẹ lé wò bí. sórí eléyìí tó wá ń jò ní tó dẹ̀ padà sọ́dọ̀ mi tí mo fi gbà ẹ́ sílé eré nìyẹn ń ṣe o ṣoré lè tí mo sọ fún ẹ wo bí ah, ah. wo bí. ṣé ìṣeré ni ẹ fẹ́ fún mi lọ́kọ́kọ́ yẹn oníṣọ́ọ̀bù làlábà oníníládì pọ̀ oní branch in Port Harcourt kò fẹ́ síbi tí ò ti ní ṣọ́ọ̀bù nítorí pé Chukwu Ebuka lórúkọ ọmọ Ìbò ni Ọlọ́run ah, Chukwu Ebuka Chukwu Ebuka. àbí tó yẹ lẹsẹ kọrin Ìbò lẹ́ẹ̀kan. Let me do it, ọlá ọlá ọlá sọ ni tẹfi máa hmm. ń tẹfi kọrin rojọ́ tẹfi oh, rẹ̀ mí sórí tìrìsì tẹfi tẹfi ń yọ̀ bọ̀ sọ́bí ah. ah, ọmọ Ìgbò ni. nígbà tí wo ò rí kankan mú èmi dẹ̀ ti arrange onílé olọ́nà ṣọ́rọ́ ibi tí inú mi fura dùn òwe Yorùbá tó mọ yóò mọ mi mọ̀ ó gbọ́ òwe ó mọ àṣà gbogbo ohun tá à ń ṣe nílẹ̀ Yorùbá pátápátá ló yẹ gbó kí tí ẹ̀ bá wọn wà bí agbádá bí Ankara bí Kampala bí ilé ìsìnwá ló máa ń wọ̀ gbogbo in fact ilé ìtẹ́ ti di Yorùbá tán ṣùkú èbúká ọkọ̀ ẹ ti dé. all very good ẹ̀gbọ́n mi ṣọ́rọ̀ kù àbí nǹkan tá a fẹ́ sọ náà yẹn. ládùn ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ sílẹ̀. ọ̀rọ̀ bàǹtàbàǹtà kọ ọ̀rọ̀ bàtà mọ́ bàtà ni ṣọ́rọ̀ ṣì kù torí by tí n bá tún náà tí mi tì yín wọ́n wá yín wọ̀n nírí yín bí tẹ́ jókòó sí yẹn o abẹ́tà kẹ́ ṣàlàyé fún mi ṣọ́rọ̀ ti tán àbọ̀rọ̀ kù torí bí tẹ́ wá níbi tẹ́ bá dé báyìí. pé mo ń bẹ wa ọkọ ọkọ olórí ọkọ alálùbáríkà tí mo mọ lọ́mọ̀nà tí mo dá mọ̀ tí. ẹ̀fẹ́sẹ̀ ẹsẹ̀ ń dùn èmi àbápándù mi ò mọ bí tọ́ ti mí mọ mí mi ẹ̀mẹ̀lẹ́ṣẹ̀ ń bá mi wá ọkọ ẹ bá tẹ wulẹ lẹsílẹtì mọ mi lórí kẹ máa lẹ mọ mi. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ dànù jọ. chief ọ̀ṣà tún ní ṣọ́ọ̀ṣì. oníjẹkújẹ chief usher ní ṣọ́ọ̀ṣì. ẹ ti bẹ̀rẹ̀ bébí kan náà ṣe wá ní ẹsẹ̀ pé kò sí nǹkan tẹ́ ẹ̀ gbà tán lọ́wọ́ ẹ̀ tún ti bẹ̀rẹ̀ òwò àtẹ́nu tó fi ṣe yín ni àtàwọn tó fi ṣe yín ni ṣé èèyàn bá tiẹ̀ ń dàgbà èèyàn máa ń dàgbà tọgbọ́ntọgbọ́n ni ẹ̀yin gúrò ẹ̀ ń fi gbẹ ẹ̀ ń fi gbogbo kíni yín ó dúró rẹ́gí kó wà ní kí ló ṣe yín náà. Ah, tó bá yẹ pé bisẹ sùn tẹ ẹkọ ẹgbẹ sísùn ni ò ṣe kìíní abẹ́sà kan wọlé padà kan lọ sùn ó bá yẹ pé sùn ìgbà àtàfẹ́ dìde lórí bẹ́ẹ̀ di ẹ̀rọ tí mú mú mb yín dání ẹ wọnú lé kan lọ mú kẹrin kẹ upgrade kí ni gbogbo ilé gan ah, ah ewu ìlọkulọ láàárọ̀ kùtùkùtù. ìlọkulọ lọ̀rọ̀ ọlọ́kọ dé ìlọkulọ mi gbogbo ìgbìyànjú tí wọn ń gbà jẹjọ tó ṣe kí ni. ṣé mo ra yín ṣe ni ṣé mo ra yín ṣe ni. kí ni wọ́n á jẹ̀gbọ́n ẹ̀fún kí ló bá mi sọ̀nà. ṣé mo ra yín ah, ṣe ni. ṣọ́ọ̀ ló sọ̀tún mi lẹ́nu náà. ṣùkú èbúka ó ní ṣọ́ọ̀bù ó ní bàbá ó ní ìyá gbogbo ẹ̀ mo ti mọ̀ mo ṣe gbogbo ìwádìí mi fínífíní. ó tiẹ̀ ti da ṣàwá ṣùkú èbúka àbí ṣùkú èmẹ́ka àbí whatever whatever tẹ jẹ́ mẹ́ka ara yín kiri ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn ọmọ tẹ máa ń kó kiri àtàwọn ọmọ yín tó wà lóṣẹ̀ àti gbogbo pátá á bẹ́tà ha ẹ mú ṣíkú emúka yìí tó rí bá tọ́ sí ìtẹ́sẹ̀ bá tọ́ sí ìtapá bá tọ́ sí ìyí tára ìlú ẹ̀ náà bá tọ́ sí ẹ fún wọn ẹ jẹ́ kí mi jẹ́ first and last ẹ̀sẹ̀ máa bá mi sọ̀rọ̀ rírun irú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ṣe gbọ́n ọ̀rọ̀ rírun lẹ sọ ọ̀rọ̀ rírun lẹ sọ ẹ tún máa bọ̀ ọ̀rọ̀ jẹ́ sọ bẹ́ẹ̀ pé ṣùkú èmeka ṣùkú èmeka kọ ṣùkú ṣùkú ni. máa wá gbọ́ either you like it or not read my lips either you like it or not ah, ah. ṣùkú èbúkà ló máa fẹ́. Sunday Igboho ló máa fẹ́. fún kí ni. yes òun ló máa fẹ́ nítorí pé mo ti. kí ni reason. mo ṣèwádìí mi dáadáa lórí oh, ẹ. very good. oníṣẹ́ gidi lọ́wọ́ ó wá láti ilé tó dáa in fact òun fúnra ẹ ní good reputation gbọ́ oníṣọ́ọ̀bù làlábà. you said it right gbẹgbẹgbẹ rẹ ti sọ ẹ tẹ́lẹ̀ nǹkan tó bá tuntun tó bá tún ṣẹlẹ̀ ní kẹjẹ kí n gbọ́. ó nífẹ̀ẹ́ ìfẹ́ mi. ìfẹ́. lẹ́ni tí mi ò rí rí. ìfẹ́ bíjì òwúrọ̀ o. látàgbàlá ilé wa ò ló ti ń ṣẹ̀ wá. ìfẹ́ tó tọrọ mímímímímímímímímí ẹ sábà wọn ayé kan ò lè bàjẹ́ o. olólùfẹ́ ṣùkú èbùká fẹ́ràn rẹ láì ṣẹ́ tán o ti ṣoríire gbogbo ilé tá à ń sẹ́yìn láàrin oṣù kan méjì síbi tá a wà ayé ẹ̀ ti dáa gbogbo nǹkan máa bọ́ sí ìrọ̀rùn fún ẹ ni i am telling you Chukwuebuka loves you ó pẹ́ tó ti ń fojú gbẹ́mí tètè dá ọ̀bọ yẹn lóhùn gbogbo ìgbà tí bọ̀bọ̀ ti bí yẹn wá tó ṣe pé mo kàn gbé ẹ̀rán léèrè níbi tán lọ mo torí pé mo mọ ibi tí ọlọ́run fẹ́ bá mi wọ ẹ̀gúnlẹ̀ sí ibi ìfọkànbalẹ̀ ibi a lágbára lọ́wọ́ ọlọ́ ilé adẹ̀ tù ẹ́ lára Chukwuebuka ṣùkú ṣùkú ẹ̀bùkà o ṣùkú ṣùkú ẹ̀bùkà o ọkọ àbúrò mi. Oh, oh. Shuku shuku shuku ebuka oh, oh, oh, oh. Shuku shuku shuku ebuka oh, oh oh. mi. Ṣé tí ẹ pa inú mọ́ Àtàbàtúbú tí ń bá dìde tì yín ilé àgàjù yín lọ? Tí ẹ pa inú mọ́ ṣé lẹ́sọ̀ pé ẹ̀fẹ̀ jára yín ní sẹ́ǹsì ni? Ṣé ẹ mọ nǹkan tẹ̀ ń sọ lẹ́nu ni? Ṣé ẹ mọ nǹkan tẹ̀ ń sọ lẹ́nu? Ṣé èlò kan lọ fún ìtàfẹ́fẹ́ tàbúrò yín síta? Èlò lọ fún ìtàfẹ́ ẹ̀rí Yorùbá ẹ̀rí ẹni tó gbọ́ èdè mi ẹ̀rí Àtàbàtúbú ẹ ṣọ́ ara yín kẹ́ kọ́ lọ́n ṣọ́ yín. ṣé bẹ́ẹ̀ ṣe ń kọ́ ni ẹ parí nǹkan tó bẹ̀rẹ̀ yẹn ẹ rí ẹni tó gbọ́ èdè mi mo sọ pé yàn gbọ́ Yorùbá dáadáa sí mo sọ pé kò sí ọ̀rọ̀ tí ó lè fi pòwe kò sí túmọ̀ òwe tí ó mọ̀ kò síbi tí ó mọ̀ nílẹ̀ Yorùbá ó lè sọ èdè Yorùbá jòun Yorùbá lọ ṣùkú ẹ̀bùkà òun ló máa fẹ́. ẹ ṣe mistake mọ́là lẹ̀ bá ti lọ mú wa. ibùn tó fẹ́ pé yẹn gangan náà ni ṣùgbọ́n ṣùkú lọ́kọ̀ yọjú ẹ̀bùkà dẹ̀ tẹ̀lé láì mọ̀ pé orúkọ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùkú yẹn lọ́kọ́ yọ torí ṣùkú ṣùkú ṣùkú mò ń gbọ́ kiri ṣùkú ṣùkú ṣùkú mò ń kọ́ ẹ̀rú kọ́kọ́ ń bà mí pàtó máa ń lẹ̀ bùkà mọ́ ọmọ rẹ pé ókè òun bàbá tiẹ̀ lè bùkà ló bá tán wo ẹni tó máa fẹ́ nìyẹn tó bá tẹ̀mí ni wọn máa máa kọ́ súnmọ́ mi ọ̀ṣùkú súnmọ́ mi yẹn bùká súnmọ́ mi ọ̀ṣùkú súnmọ́ mi yẹn bùká ó dára ó lẹ́wà ó wú mi òkè mi lè yàyà rẹ̀ ṣùkú ó dára ó lẹ́wà ó wú mi òkè mi lè yàyà rẹ̀ ṣùkú náà máa ní mòmọ́lọ́lù ń fẹ́ wà lẹ́ẹ̀ mòmọ́lọ́lù fẹ́ mi bọ̀ mòmọ́lọ́ kí ni kí ni wọ ìgbé ayé ìrọ̀rùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún ẹni gbogbo tí mò ń gbà ládùúrà lórí ẹ̀ àdúrà ń ṣẹ̀ṣẹ̀ ṣetán tó máa gbà ni ṣúkú ẹ̀bùká ló máa bá lọ adẹ̀ ti sọ àti pa mo ti lọ sọ fún lórí ẹbí mo ti sọ fún ẹ̀bọ̀dá àgbà mo ti lọ sọ́gbọ̀n òkun ẹ̀gbẹ́dádúwà tó wà ní ìsìnmọ̀sán mo ti lọ bá wọn sọ̀rọ̀ ah olórí gbọ́rọ̀ sí mi lẹ́nu gbọ́rọ̀ sí mi lẹ́nu tó fẹ́ nǹkan táwa rí yìí. ẹ̀gbọ́n mi èlò gangan ni wọ́n fún yín tẹ́ fi fún wọn ní làákàyè yín èló ni èló ni wọ́n price ọpọlọ yín èló ni wọ́n price gbogbo brain yín èló gangan ni wọ́n gbélé yín lọ́wọ́ tẹ́ wá wò wípé gbogbo nǹkan tó wà ní brain yín is not enough ẹ fẹ́ fi àbúrò yín kún hmm. ẹ fẹ́ fi ṣe ènì sí wọn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ because mi ò ah, like seriously mo mo mo mo ṣe mistake pé mo ní ilẹ̀ gbọ́n o mistake gidi ni o bọ́ ibi tí wá ṣe é sí because ah, ẹ̀yẹ́rẹ́lẹ́ ẹ̀ ń wò mí ràn ni ẹ̀ ń wò mí ràn ni níbo ló ti ń ṣerú ẹ̀ mo rí pé jíjí tí wọ́n jí làárọ̀ yìí ẹ kò bẹ̀ sí ranjú ẹ kò bẹ̀ sí ranjú ẹ kò bẹ̀ sí ranjú lórí tí ẹ̀kọ́ fún mi rí ẹ̀kọ́ àdúrà tí Àtàbàtúbú ò mú ba ẹnu rí ẹ mú ba ẹnu ẹ bẹ̀rẹ̀ sí ní gbàládùra ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́ ń díjú gbá níbi ẹni tó fẹ́ lọ sórí òkè tí mo ti rò pé máa gbàbẹ̀ lọ sórí òkè mo ti ń gbàládùra pé tẹ bá gbàbẹ̀ sọdá lọ sórí òkè pẹ́ ọdún kan ẹ̀ tí ìdíje kúrò tẹ gbà lọ àṣẹ kò tó àṣekọ̀tẹ́ ọ̀rọ̀ rírùn yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń tini lójú àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ pé nǹkan mi wà tó tini lójú jọ lè lọ ilé ìtẹ́ gbé kalẹ̀ ni o tó bá ní iye owó tí wọ́n fún yín ẹ̀gbọ́n mi read my lips tó bá ní iye owó tí wọ́n fún yín I will advise you. That's a lie. That is a lie. You are going for Chukwu Ebuka. You must go for Chukwu Ebuka. Ibo ló tún wá fẹ́ lọ ṣé torí pé jẹ́ ó kàn jẹ́ orúkọ ibo mo lọ́mọ igbó yorùbá ọmọwé ah. ẹni tó máa fẹ́ nìyẹn àti pa àti kún àti de. so ẹ rẹ́kìtì ẹ rọ́ṣun ẹ rọ́mọ ìbàdàn ẹ ẹ rí wọn lógùn state ẹ rí wọn lọrin táwọn èèyàn lọrin jẹ́ pé wọ́n dúró déédéé wọ́n ṣe é wo ẹ̀rẹ́ ẹ̀ ráwọn ará lọrin ibẹ̀ ẹ rí wọn lẹ̀ ṣúkú èbúka ló kù ẹ jọ máa ṣúkú ara yín lásìlásì ni bẹ́ẹ̀ mo sọ fún yín kí ló ṣe kí ló ṣe wò ó tára ẹ mú bẹ́ẹ̀ sọ o gbogbo èyí tó ní ṣé orí ọ̀rọ̀ máa sọ̀kò eléyìí tí mo mú dání máa sọ́nà o mi ò bá ẹ tẹsẹ̀ bọ ọ̀rọ̀ yìí rí ṣùgbọ́n lélẹ́yìí tí mo sọ fún ẹ either you like it or ah, not. ọ̀sán pọ́sibọ̀ ẹ̀ ní tìjú ẹ̀yin ò ní tìjú. lọ́nà wo. ẹ ní tìjú níjọ́ tí wọ́n pin ẹ̀ sílẹ̀. lọ́jọ́ wo náà ń pin gan kí ni déètì ọjọ́ tìjú. ẹ ti sọ́gbórí lọ ẹ̀ sílẹ̀ gbà tí wọ́n pin ẹ̀ sílẹ̀ ẹ̀ ní tìjú o àgbàlagbà yóò tó ilé gbogbo nǹkan sọ pápá kí wà lọ́jà kó ọmọ tuntun wọ ni àgbà títí àárín ọjà báyìí lójú ọtí gbogbo orí ọmọ orí ọmọ kọ́kọ́ fi ń sorí kodò tí wọ́n fi fi orí tí wọ́n kẹ́sẹ̀ sókè tí wọ́n forí ni ojúṣe ẹ̀gbọ́n àti bàbá fún ẹ ojúṣe sọnù lẹ ṣe ojúṣe sọnù lẹ ṣe tí ẹ bá ń dáwọn ọmọ tẹ fẹ́ ṣe ojúṣe fún abẹ́tàkẹ́ bọ́ sójú ni kẹ lọ fún yóò. ṣe ká ló máa fẹ́ Chukwuebuka ló máa fẹ́ irọ́ ló ń pa acting ló ń ṣe wo òjò Fẹ́mi Adébáyọ̀ lójú mi ojo Bímbọ́ Ọ̀ṣìn ó tún jọ Fúnkẹ́ Akíndé bá òjò tó yin Abraham bó ṣe wà yìí Ebuka Chukwu yẹn òun gẹ́gẹ́ ló máa fẹ́ torí pé mo mọlé mọ̀nà ẹ̀ gbàgbé ń pa pé bóyá different tribe ni. sọ́fowó ṣe ọ̀rọ̀ tribe kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ owó pa òun sọ̀rọ̀ pé èyí tó bá jẹ́ kìtì ẹ̀ẹ́rọ̀sùn ẹ̀ẹ́rí kíníkọ̀ kíníkọ̀ kíní wà mẹ́ẹ̀ few days ago ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan kẹ́rẹ́kẹ́rù wọlé ẹmú yẹn ti wọ́dọ̀pù yẹn ti pa ara rẹ̀ fún mi kókò pé ṣe ti ń ṣoògùn ni ṣe ti ń ṣe ti mú nǹkan mímọ́ kan ni oh ẹni tó fún yín kan ni ẹ tẹ́ fi tì mọ́nu wọ́dúrópù ibẹ̀ lẹ ti ń gbà bọ̀ ẹ ti ń gbà bọ̀ ẹ ti ń gbà rìbá. ìwọ ló rò bẹ́ẹ̀ ìwọ ló rò bẹ́ẹ̀ mi ò ta èmi rí jù ẹ lọ mo dẹ̀ mọ̀ jù ẹ lọ sórí. sẹ́ni tí n bá rí àtẹ̀yìn àti chukwu emeka or whatever or chukwu whatever tẹ̀ ẹ́ jọ pé ẹ má kiri yín bí o. dúró ń bí ìgbọ́n tẹ́mi fẹ́ sọ fún yín just give me two reasons just simple two reasons tó o lè fi fẹ́ chukwu ebuka. ó dẹ̀ ṣe ẹni tí ò bá kí n ṣe Yorùbá tó yẹ pé táwọn àna mi bá ń sọ̀rọ̀ mi ò ní gbọ́ ohun tí wọ́n ń sọ ẹ ti understand tó yẹ pé ẹ ẹ understand ẹ wá láti ibì kan náà àmú omi kan náà bó ṣe wà yẹn àtàn orí wa ló ń perú wọn mi ò lè fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire kó ṣọmọ lẹ Yorùbá rárá rárá mi ò dẹ̀ lè fẹ́ ẹ̀gbọ́n mi mi ò lè fẹ́ mi ò fẹ́ Ìgbò mo ní mi ò fẹ́ Ìgbò bàbá ah, another thing ni pé ẹ lè wọkọ fún mi mi ò ṣo mi ò ojú mi ò fọ́ mi ò ń ṣarọ mo lẹ́sẹ̀ mo dúró dédé mo dùn wò <laughs> ẹ jẹ́ kí time mi hmm. kí n ṣe nǹkan tó bá wù mí irú ẹ̀ gbọ́ sọnù wò lẹ́yìn. Ah, ah. ọmọdé ń ṣe and i have to explain something. àgbà ń ṣẹ̀yìn àgbà ń ṣẹ̀yìn lẹ́sìn lẹ́fín lẹ́fín lẹ́fín ṣòro bí èwe. hold on àgbà ẹ̀ àgbà tèmi ò ṣòro bí èwe ṣé orí mo sọ fún ẹ wípé nǹkan tí àgbàlagbà bíi tiwa bá ń rí nítorí kodò báyìí tí ọmọdé tiẹ̀ tó bá go skyscraper ó lè rìn the next ten years ó lè bó ṣe jẹ́ nìyẹn ṣó o rí ìbàjẹ́ kòkó sí ń bẹ̀ and then àìmáṣe ọ̀ọ́yì wọn kì í ṣe òsì ń bẹ̀ ní pé kí Yorùbá ò fẹ́ Ìgbò mo ní mi ò fẹ́ Ìgbò kí Yorùbá fẹ́ Haúsá kò possible ó ṣe máa ní pé kò possible ẹ̀gbọ́n mi mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ̀yà lọ fẹ́ fúnra yín kò sí kò tó bí ṣe ṣé tó bá lọ sọ́jà ó máa ń kọ́kọ́ wò pé ok dandan gbogbo ọjà tí mo fẹ́ ra ọwọ́ Ìgbò ni mo ti gbọ́dọ̀ rà ṣé tó bá fẹ́ wọ mọ́tò wàá kọ́kọ́ béèrè lọ́wọ́ driver mọ́tò yẹn pé ẹ jọ ṣé driver mọ́tò is he or she a Yorùbá or Hausa in as small tó o bá ti ṣe yẹn tó jẹ́ wípé ẹ̀dá kan ní gbogbo wa ọmọ Nàìjíríà kan náà ní gbogbo wa kí ló wà ń bẹ̀ tó o lè fẹ́. owó owó business èèyàn ń ṣe ẹ lè compare pẹ̀lú ọjọ́ iwájú èèyàn ọjọ́ ọ̀la mi lẹ́fẹ̀ẹ́ fi ta kite ṣé ẹ̀ ṣeré kékeré ni wọ́n rà ṣeré fún yín kékeré ni ọjọ́ ọ̀la tèmi lẹ́fẹ̀ẹ́ fi ta ṣé kan ṣe yín ni ṣé kò ṣe ìmọ̀lẹ̀ ẹ̀ ń sọ̀mù sọ ẹ̀ tún fi kàn mí bọ́tọ̀ ẹ̀ sọ́mù ẹ̀ tí ara ẹ̀ kẹjọ́ kọ́ lọ sọ yìí mo ní mi ò fẹ́ yìí bò ṣé tí ń dùn yìí ni tó bá yẹ pé mi tẹ́tí ibi tó ń dùn yìí létí ilẹ̀ kọ sí mi abẹ́tà kẹ́ chẹ́ǹjẹ̀ ẹ̀ chẹ́ǹjẹ̀ kẹ́kẹ́ gbẹ́kẹ̀jì sí mi mi ò fẹ́ yìí bò ẹ̀ tí ń yọ yín lẹ́nu ni. mo ní mi ò fẹ́ yìí bò. so mi ilé bẹ́ẹ̀ sọ̀rọ̀ nulẹ̀ ìbáyìí. ẹ wá bá mi sọ mo fẹ́ gbọ́ etí ojú ló ń tì mí. mi ilé bẹ́ẹ̀ sọ̀rọ̀ nulẹ̀ ìsìn. ẹ wá bá mi sọ ẹ ṣe fokùn sí all for me all for you tí mo dẹ̀ tí tó dẹ̀ pé kọjọ́ ọ̀la ẹ̀ lè dáa ayé ẹ̀ dáa kí ni mo ẹ bá sunkún òsì bẹ́ẹ̀ máa gbá yín ẹnu dànù àgbà ẹ̀ burúkú ẹ ti tà mí ṣé ẹ̀gbọ́n ní yín ẹ̀gbọ́n lẹ́yìn àbágbọ́n kí lè tẹ dẹnu lẹ̀ aláìní ti jù àgbà yìí oníjẹkújẹ ọlọ́run mi sọ fún yín tẹ fẹ́ tà mí síta. so how many years ló fẹ́ gbénu lé mi. ẹ ṣe lọ lé mi sọ sínú ọjà. no how many years ló fẹ́ bá máa gbénu lé yìí. ẹ lọ bẹ̀ lọ. so o fẹ́ lọ mọ́nú lẹ́yà bí. mo fẹ́ lọ ṣòro orí ti ẹni Chukwu Ebuka ọmọ onílé olónà ẹjọ́ torí ẹ̀yin ara alẹ́ ẹ máa bá wa dá sí tó wà lẹ́yìn o ẹ máa bá wa dá ṣé nǹkan tó burú wà ń bẹ̀ kí Yorùbá fẹ́ Haúsá káwúsá fẹ́ Ìgbò kí Ìgbò fẹ́ Yorùbá ṣé nǹkan tó burú ni what's the big deal kí ni kọ́tẹ́ yẹn rí sí ṣé Yorùbá ò lè fẹ́ Ìgbò ni ṣé Haúsá ò lè fẹ́ Ìgbò ṣé dandan kọ́ yẹ pé Yorùbá máa fẹ́ Yorùbá Haúsá máa fẹ́ Haúsá kí ni kọ́ tó wà ń bẹ̀ ìbọn ọmọ Nàìjíríà kan gbogbo wa ṣèbí ẹ̀dá Ọlọ́run gbogbo wa ẹ máa dá sí o ẹ máa dá sí o báwo ló ṣe lọ́dọ̀ ọ̀tí yín bẹ́ẹ̀sì ẹ̀ mò ń fẹ́ náà. ẹ gbọ́ bẹ́ẹ̀sì ara yìí. àgbọ̀ àgbọ̀ látọ̀dọ̀ wọn so lára ò balẹ̀ ni yo máa ṣe padà dé ẹ̀kọ́ nulẹ̀ ni tó bá ṣe tèmi chukwu ebuka ló máa fẹ́ either you like it or not. yes o possible wọ́n lè fẹ́ ara wọn the only thing is that bí àwọn èèyàn ṣe máa ń rò àwọn ilé máa sọ pé ilé àjẹ́ wà nínú ilé ilé àjẹ́ wà there is no place that is no good the only thing is that is understanding when you have the understanding you, you can move to anywhere. yes na ẹ̀yà méjì lè fẹ́ra wọn na ṣebí the same country la wà tí ìfẹ́ bá wà ń bẹ̀ yorùbá lè fẹ́ haúsá haúsá lè fẹ́ ìgbò so tá a bá wo àwọn uh, eh, other country bí bí americans yìí wọn ò máa wọn lè fẹ́ ara wọn so a lè fẹ́ ara wọn na mo wà yìí mo lè fẹ́ ìgbò mo lè fẹ́ eh, yorùbá mo lè fẹ́ haúsá anywhere any language tí n bá like tó náà bá tó bá dé like mi so a máa fẹ́ ara kò sí ọkàn bẹ́ẹ̀ náà tífẹ̀ bá ti wà tó bá understand ara wọn because understanding ló tún matters nínú a máa ní pa uh, relationship or something wá ti understand ara wọn even ọ lè kọ́ra wọn gan lédi ara wọn gan tífẹ̀ bá ti wà because ìfẹ́ ló kárí ìfẹ́ ló kárí gbogbo nǹkan nǹkan tó nǹkan tó ń tún múlẹ̀ tó ń tó ń really ṣẹlẹ̀ ní tó ń affect ilé gangan ni pé à nífẹ̀ẹ́ ara wa nífẹ̀ẹ́ ara wa rárá àti ẹ̀ láìka ara wa a máa ma fi ara complain àwọn ìlú tó láìka ara wọn a máa sọ pé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ó jẹ́ nǹkan tó pé wà very powerful but bí ibi tó ah value ẹ̀ níbi ìlú wa yìí. ẹ ọ lè fẹ́ àwọn tífẹ́ bá ti wà ń bẹ Yorùbá lè fẹ́ yíbo yíbo lè fẹ́ Haúsá tó bá ti nífẹ̀ẹ́ ara wọn kò sí nǹkan tó bá nínú gbogbo ẹ̀. wọ́n lè fẹ́ra wọn torí àti Haúsá o àti yorùbá o àti yíbo o nìkan náà gbogbo wa ọkùnrin ni wa èèyàn ni gbogbo wa kò ṣẹranko nu wa kálẹ̀ ẹran yẹn pé lágbájá yìí bóyá èèyàn kó lọ fẹ́ ẹranko ìyẹn ni yàtọ̀ tọkùnrin ò dẹ̀ fẹ́ ọkùnrin tó obìnrin ò dẹ̀ fóbìnrin láyé pé kọkùnrin àtòbìnrin fẹ́ra wọn ni nílùú yìí wọ́n lè fẹ́ra wọn nǹkan tí mo kọ́ fẹ́ bí àwọn èèyàn fún ni ti àwọn oní táwọn àti èrè two million one million ṣe rẹ́dì yẹn táwọn ọmọ kan táwọn máa ṣe sí òun nìkan lè ṣòro pé wọ́n lè fẹ́ra wọn yẹn yíbo lè fẹ́ yorùbá yorùbá lè fẹ́ haúsá haúsá náà lè fẹ́ yíbo títẹ̀ bá wà ìfẹ́ ni kókó títẹ̀ bá ti wà láàrin wọn kò sí nǹkan tí wọ́n lè ṣẹlẹ̀. bí ẹ̀yà méjì bá fẹ́ra wọn ní tó dànù ìrẹ́pọ̀ yóò fi lè kún tó ní ìpínlẹ̀ nàìjíríà ni báwọn méjì bá fẹ́ra wọn ìdùnnú ni fún orílẹ̀-èdè ìlú ó sì tún fi progress tí ó kàn fi lọ sí iwájú ni ó dáa kí èdè méjì máa fẹ́ra wọn bédè méjì ò bá máa fẹ́ra wọn inú orílẹ̀-èdè nàìjíríà kò ní dùn débi pé a ní lè ràn ara wa lọ́wọ́ tí ẹnìkan bá níṣẹ́ bó ṣe èdè míì àwọn ará èdè rẹ̀ nìkan náà ni ó fẹ́ máa ṣe fún àmọ́ nígbà tó yẹ pé àwọn méjì náà àtijọ́ ń wà pọ̀ àti lò pọ̀ àmọ́ ṣe àǹfààní fúnra wa adẹ́jọ́ máa ra wa lọ́wọ́ a sì máa gbéra wa sókè. thank